إن الحمد لله نحمده ونستعينه ونستكبره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو لمؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته أنني يوم الأحد يوم الأحد ديت أنني 18 rọ̀bí òfà ní oṣù kẹrin ọdún 1441 ìtẹ̀síwájú nínú àti ìtumọ̀ rẹ̀. ní èdè Yorùbá báàbù sọlá fi masjidi suuk orí ọ̀rọ̀ ìrun kíkí nínú mọ́sálásí ọjà ìrun kíkí nínú mọ́sálásí ọjà. وصلى ابن عون في مسجد في دار يغلق عليهم الباب ọmọ aun ó kírun fi masjidin nínú masalasi kan. fi tó wà nínú ilé kan yugulaku àléhìmùlìbáàbù tí wọ́n ti ilẹ̀kùn rẹ̀ pamọ wọn. ìyẹn ni pé ọmọ aun ó kírun ní ọjọ́ kan nínú mọ́sálásí kan mọ́sálásí náà nínú pírẹ́mísìsì ilé kan lọ́wà wà nínú àgbàlá ilé kan lọ́wà the main gate the main entrance ilẹ̀kùn tó wọnú ọgbà ilé náà ó wà ní títì pa. addis four seven seven Hadith four seven seven Ani Abi Huraira radiyallahu anhu Ani Nabiyyi sallallahu alayhi wa sallam. صلاة للجميع تزيد على صلاته في بيته وصلاته في سوقه خمسا وعشرين درجة فإن أحدكم إذا توضأ فأحسن وأتى المسجد لا يريد إلا الصلاة لم يقت خطوة إلا رفعه الله بها إلا رفعه الله بها درجة وحط عنه خطيئة حتى يدخل المسجد وإذا دخل المسجد كان في الصلاة ما كانت تحبسه وتصلي يعني عليه الملائكة ما دام في مجلسه الذي يصلي فيه اللهم اغفر له اللهم ارحمه ما لم يحدث فيه hadith four seven seven nínú tírà sahihul bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá àní abi huraira láti ọ̀dọ̀ baba huraira radiyallahu anhu kí Allah yọ́nú sí i àní nabiyyi sallallahu alayhi wa sallam láti ọ̀dọ̀ ànábì kí ìkẹ́ àti ọlà Allah máa bá a kọ́ọ́lù wọ́n sọ pé sọ̀láàtù lè jẹ̀mí irun jàmáà irun jàmáà tẹ̀zíìdù aláṣọ̀láàtìhì fi báyìtìhì tẹ̀zíìdù aláṣọ̀láàtìhì fi báyìtìhì ó máa lékún ju irun rẹ̀ lọ. irun rẹ̀ tí ó kí nínú ilé rẹ̀ lóhùn nìkan wàsọ̀ láti fi súùkìhì ó tún máa lékún ju irun rẹ̀ tí ó kí ní inú ṣọ́ọ̀bù rẹ̀ lọ́jà rẹ̀ lọ irun jamaa ó máa ju irun tí ènìyàn dákí nínú ilé rẹ lọ. ó tún máa ju ìrun tí ènìyàn kí nínú ṣọ́ọ̀bù rẹ̀ nínú ọjà rẹ̀ àlékún náà ó máa jẹ́ hamusan wa ishirina daraja ó máa jẹ́ ipò márùndínlọ́gbọ̀n ẹ̀ níbi iṣẹ́ ìjọba èyí tẹ́ ẹ ti ìjọba level two ó ju level one lọ àbí bàbá àbí level two ó ju one lọ level three ó two lọ level four ó ju three lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ naam level tí irun jama wà sí irun àdákí tọmọnìyàn dákí yálà fi báyìí tìhì nínú ilé rẹ̀ ni. a ó fi súùkì tàbí ní ọjà rẹ nínú ṣọ́ọ̀bù rẹ lọ́jà ẹlòmíì ojú òru kò ní jáde kú nílé láti lọ kírun ẹlòmíì tó bá wà ní ṣọ́ọ̀bù rẹ̀ yọkàn ra kírètì àyè kan nínú ṣọ́ọ̀bù dípò kó lọ sí mọ́sálásí kọ lọ kí irun jàmáà kò ní ṣe bẹ́ẹ̀ yọ wà kírètì àyè kan ní inú ṣọ́ọ̀bù rẹ̀ ẹni tó lọ kírun nínú mọ́sálásí pẹ̀lú jàmáà tí wọ́n kí papọ̀ lẹ́bù tí ìrun jàmáà yẹn máa wà sí ìrun ẹni tó dárun ẹ̀ kì í ó ní lẹ́bù twenty five sí one àwọn tí wọ́n bá ṣiṣẹ́ ìjọba wọ́n mọ̀ túmọ̀ lẹ́bù tá a dá kọ́ ohun tó jẹ́ tilé ayé. torí pé tíyẹn bá wà lẹ́nu iṣẹ́ tẹnìkan wà ní level one tẹnìkan wà ní level seventeen ọmọ bẹ́rí fún ni gbogbo orí lọ́mọ bẹ́ fún tíyẹn wà ní level one ọwọ́ àrí level seventeen yóò máa pariwo ọ̀gá ni àbí ọ̀gá mi o ọ̀gá mi o ọ̀gá ni yóò máa pariwo tilé ayé nìyẹn o tilé ayé nìyẹn o sọrí pé ìwọ tí ọlọ́run ọba ti fi ẹ̀sìn ẹ̀sìn rọ̀ lọ́rùn débi pé ò lè má kírun jàmáà ó mà kú oríire o ó kú oríire aládàkí ìrun kà á kúrò ní lẹ́bù kan láyé rẹ̀ pẹ̀lú ìrun tó ń kí ìwọ tó ń kí jamaa level twenty five lọ́ọ́ máa wà pẹ̀lú òrùn kọ̀ọ̀kan ìyẹn jẹ́ àkọ́kọ́ nú àdìsí yìí àdìsí yẹn tó wá tẹ̀wájú pẹ̀lú ọ̀rọ̀ míì tó tún fi ń bu ọlá fún ẹni tó lọ kírun jamaa fàyínà hadakum dájúdájú ó ní torí pé dájúdájú ẹnì kọ̀ọ̀kan yín ìdátàwádọ́hà nígbà tó bá ṣe àlùwàlá fa ahasana ó sì ṣe àlùwàlá rẹ̀ dáadáa wàá tali masjida ó sì lọ sí masalasi. láàyò rí ìdù ìlà sọ̀la kò gbèrò kinní kan bí kò ṣe ìrun kíkú òǹlé rẹ̀ lọ sí mọ́sálásí kìí ṣe pé ó lóun fẹ́ lọ nájú àwọn èèyàn mo wá sí mọ́sálásí ńgbà míì pẹ̀lú àníyàn pé mo fẹ́ lọ pàdé ọmọ ìyá mi kan tàbí kọ́ wá sí mọ́sálásí pẹ̀lú àníyàn pé mo fẹ́ lọ rí stars ẹni yóò gbèrò kinní kan bí kò ṣe àsọlá láàyò rí ìlà sọlá lámúyá kùtùkùtùwà kọ̀ wá ní gbé ẹsẹ̀ kan ẹsẹ̀ kan tó bá ti gbé báyìí ilá rọ̀fá àhùlọ́hù bí i daraja àfi kí aláwo máa fi fún un ní àgbéga lẹ́bù ipò wàhátọ̀ ánìhù kọ̀tìyà bó ṣe ń fún un ní àgbéga pẹ̀lú ìgbésẹ̀ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà ni ó máa pa àṣìṣe kọ̀ọ̀kan rẹ́ fún un. àwọn àfáà ní tọ́ba ti jẹ́ sí ọ̀tún one level nu tọ́ba ti gbé ẹsẹ̀ òsì wọ́n máa pa àṣìṣe rẹ́ fún un ẹsẹ̀ ọ̀tún ipò ẹsẹ̀ òsì ìpa ẹsẹ̀ ìpa ẹsẹ̀ rẹ̀ àtà yẹ́dẹ̀kọ̀la alimasjid. títí ó fi máa wọnú mọ́sálásí wáyìdá dákọlá lè mọ́sídìdà nígbà tó bá wọnú mọ́sálásí kánà fi sọláàtìn màá kánà ti tàbísùhù nígbà tó bá wọnú mọ́sálásí ó ti wà lórí ìrun níwọ̀n àgbà tí ìrun bá sì ń gbé e mọ́lẹ̀ níwọ̀n àgbà tí ìrun jẹ́mọ̀ bá sì ń dá a dúró. kí ni ìtumọ̀ yùn ìtumọ̀ ni wípé wọ́n fẹ́ kó o ti dé mọ́sálásí síwájú ìmáàmù kó o ti wà ní ẹni tó ń retí ìmáàmù tó máa kírun fún yín ìwọ ó ti máa gba láádá ìrun lọ síwájú kí wọ́n tó ṣe ìkọ́mọ́ ìrun tẹ́ fẹ́ kí yàtọ̀ fún yẹn wàtúsọ́lì yáàni àléhìí àlìmọ̀láyìíkà àníṣẹ́ màláyíkà otu wa wá máa tọrọ ìkẹ́ fún un otu ó tún wá máa ṣàdúrà fún un màdàmá fi màjìlísì níwọ̀n àgbà tó sì wà ní ibùjókòó rẹ̀ ẹlẹ́dì ìsọ́lìfì yìí ibùjókòó tó ti kírun ni o níwọ̀n àgbà tó sì wà ń bẹ̀ ọlọ́wọ́ tó ní kí màláyíkà kan kó máa tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún un. kí ni màláíkà ó máa tọrọ màláíkà ó máa sọ fún pé Allahumma igifirila Allah foríjìn o foríjìn Allahumma irhamu Allah kẹ́ Allahumma igifirilahu Allahumma irhamu Allah foríjìn Allah kẹ́ máa lam yuhdis fi níwọ̀n ìgbà tí ọba ti ṣẹ̀gbin síbẹ̀ níwọ̀n ìgbà tí n ti ń jẹ̀gbin ọba ti jáde lára rẹ̀ tọ́ba ti so àdúrà yẹn ti cut. ìmáàmù Bukhari rahimahullah ẹ wo tọ́pìkì tó mú wá òun asọ́láàtì fi masjidi suuk irun kíkí nínú mọ́ṣáláṣí ọjà kò wá mú àdíìsì wá tí ó sọ pé ànábì kírun mọ́ṣáláṣí ọjà ohun tó fẹ́ sọ fún wa ni pé kì í ṣe èèwọ̀ láti kírun nínú ṣọ́ọ̀bù rẹ kì í ṣe èèwọ̀ láti kírun nínú ilé rẹ ṣùgbọ́n ohun tó sọnù níláadá ọ̀pọ̀. tọ́bẹ̀ ẹ̀gẹ́ tó fi já sí wípé ìwọ gan padà rí pé àìlọ kírun nínú mọ́sálásí pẹ̀lú jàmá ó jẹ́ ìsọ ìfà orí ọlọ́run àwọn àgbéga ipò ó ti sọ ọ́nù mọ́ra lọ́wọ́. alẹ́ béèrè pé ẹni tí ó bá wà ní àdúgbò. tí ọjà sí pé àdúgbò tó wà yẹn àwọn oníwìrìdì àwọn ni ìmáàmù wọn àwọn amadíyà àwọn ni ìmáàmù wọn àwọn oníjálàbí àwọn ni ìmáàmù wọn àwọn afẹ́ ẹlẹ́bọ àwọn ni ìmáàmù wọn. wọ́n ń pè nìkan ní alágbára omi èyí tẹ́ bá kọ́rẹ́ǹtì lórí Facebook ẹ ti rí bàbá ọ̀hún bàbá tí ó pe ànẹ́bì ní oníjálàbì ó ní oníjálàbì ní ànẹ́bì sallallahu alayhi wa sallam ó ní torí pé ànẹ́bì ṣe ó ṣe rúkúyà fún ẹnìkan tí. Si, àlìjànú ń bẹ lára rẹ̀ ntọ́pe ànábì ló ń jálábì sínú. bàbá ọ̀hún àfikọ́lọ̀ wọn ṣàánú ẹ̀ kó tó kú kó ronú pìwàdà àmọ́ tó bá kú bó ṣe gba ń kì í ṣe mùsùlùmí lọ́wọ́lọ́wọ́ báyìí ná àfi tó bá ronú pìwàdà lánàá mo tún wá ń gbọ́ mo lọ sórí Facebook mo tún wá rí ọ̀rọ̀ kan tó ń sọ nípa ìkúnlẹ̀ kìíní ní nǹkan bí ọ̀sẹ̀ kan sẹ́yìn àwọn kan ṣe dialogue lórí ṣá lè kúnlẹ̀ kíyàn àbá lè kúnlẹ̀ kíyàn àáfà onísùnà àti ìmáàmù àwọn ajájá torí kò tí ì kú lórí pé àwọn ọmọ ajájá ìmáàmù àwọn ajájá lọ́wọ́ á mú àdísì kan wá nínú Bukhari wípé àwọn sọ̀hábà wọ́n kúnlẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam dáálọ́ọ̀gì ni wọ́n ṣe èmi wá rí àdísì yẹn. mo wá rí ibi tó ti gbé ọ̀rọ̀ gbági mo wá fọ èsì ọ̀rọ̀ ọdọ dàbẹ̀ ni pé bíi kílípù mẹ́rin ni fídíò yẹn lórí Facebook lẹ́yìn ìgbà tí mo fèsì ọ̀rọ̀ tán àáfàá tẹ́ ń pè ní àáfàá oníkùránì tó tùkùtù ni mo tú sínú kùránì ọmọ kéwu alágbára omi ni so oníbídíà ni. So, òun náà wá ń sọ̀rọ̀ ó wá mú ọ̀rọ̀ wá mo fi ṣe live program so during the life program alágbára omi wá sọ̀rọ̀ ṣẹtigẹ́tì bí mo ṣe tu ọ̀rọ̀ ń kalẹ̀ alágbára omi wá sọ̀rọ̀ àsìkò tí alágbára omi ń sọ̀rọ̀ lọ́wọ́ lèmi lèmi login mo wá ń gbọ́ tálágbára omi ń sọ wípé. ọmọ kí ó tí ó bá kúnlẹ̀ kí àfa rẹ̀ kò ní ní àlùbáríkà ìyẹn ò tiẹ̀ tóbi pọ̀ ìyẹn ò tóbi pọ̀ ẹ̀ ńgbà tí àkùkù ní lọ ọba pé a ní ìdàlùbáríkà tàbí nígbà tí alágbára omi ọ̀wà bọ̀ ọ̀rọ̀ jẹ́ kọ́kọ́kọ́ bẹ̀rẹ̀ pé ọmọ kí ó tí ó bá kúnlẹ̀ kí àfa rẹ̀ kò ní ní àlùbáríkà má fi àlùbáríkà rẹ̀ má fi tajókà. nígbà tí ó wàá ju ọrọ lẹ, ọrọ tí ó yẹ kó jáde lẹ́nu ẹni tọba bá pèrè ẹ̀ ní mùsùlùmí onígbàgbọ́ òdodo ó ní ṣe wọ̀ mọ̀ pé àáfàá rẹ ni ọlọrun kékeré rẹ òbí rẹ ni ọlọrun kékeré rẹ ẹyin mùsùlùmí ṣé ọlọrun ńlá wà ọlọrun kékeré wà lọdọ mùsùlùmí. ẹ worú àfáà tí wọ́n ní kẹ́ ẹ máa gbọ́rọ̀ rẹ̀ ó ń bẹ lórí Facebook o kódà mo sèfù fídíò yẹn ó ní àfáà rẹ ni ọlọ́run kékeré rẹ àwọn òbí rẹ ni ọlọ́run kékeré rẹ ṣé ọlọ́run ọba àlékiọlá sọ gbé àfáà kalẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run kékeré sọ gbé òbí kalẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run kékeré ṣó gbé ẹnikẹ́ni kalẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run kékeré ṣebí ntọ́lọ́run bá gbé kalẹ̀ ní láìláha ìlàlọ́ láìláha ìlàlọ́.